emi oni kéré mo hùn mi o ìyá kéré mo hùn mi gbogbo ẹlẹ́yẹ gbogbo ẹlẹ́yẹ mo ti bá mulẹ̀ o ìyá kéré mo hùn mi. abẹ́fẹ́ títí ilẹ̀kùn ọba àdìsá mo fẹ́ sí ìnàmú olódùn lójú fá ńlẹ́ anídẹ́lógún lọ́tọ̀ mo ti fa dá wọn ní bùbá ọkọ òní ya wọn bẹ́jẹ̀ gbogbo anigudugudu fídírógún òòṣà mi ò ṣeun o òró làá fún wọn dófódó ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làá fún wọn lọ́fọ́lọ́ ọkọ ò ní ya wọn bẹ́jẹ̀ lébè gbogbo ara ní gúdúgúdú fi dirogun. <laughs> ẹ ṣeun o ẹ ṣeun o. Uh -uh. <laughs> é seu, é seu, é seu. ẹ̀yin ayé tó tó fún un ẹ̀yin àgbàlagbà ló tù fẹ̀ ẹ̀yin ògbólógbó lógbò fi abojú hérehére ẹ̀yin ajẹ̀dòyàn mọ́pòfolú ẹ̀bùra tí sẹ́mọ́ lágàdàgodo ọ̀run mo ti báyé jẹ mo báyé mu mo ṣàgbọ́n ṣàlẹ̀ wóríwórí àwọn ẹran ẹbọ rèé o ewúrẹ́ tó da fánù lẹ́ ń wò yẹnu wọn láfikún ẹ̀jẹ̀ mi mo mú a o ẹ o. ọ̀pá láńbẹ́ ẹkùn. ayé tó tó fún un. ẹkùn tí ọ̀jẹ̀ràn kà sí inú ojú ẹkùn yìí jẹ́ wọ́n rẹ́kùn kò sí ọmọ aráyé ò ní rídìí rẹ̀ ọmọ aráyé ò ní mú ọ torí pé ọ jẹ́jẹ́ fún ọ o sì mú ẹ̀jẹ̀ rẹ̀ sẹ́yìn ọjọ́ méje méje ló sì mẹ́rin ẹbọ rẹ wá ó di dandan kí gbogbo nǹkan ọba dáwọ́lé ọmọ ṣe é ṣe ó di dandan kọ́ ọmọ ìlú kọ́ dún ó di dandan kó òkú kọ́ ọ̀rọ̀ bẹ̀ fi run torí mo sáré títí orí mi ò sáré mo gbà kọ̀rọ̀ rìn títí orí mi ò gbà kọ̀rọ̀ adé á fún Ọ̀rúnmìlà lọ́sùn lọ́ọ́ fẹjọ́ rẹ̀ sọ̀hún àjẹ́ wọ́n wá rẹ́gùn lépẹ́ kó lọ́ọ́ bọ́ Ọ̀rúnmìlà ọ̀rúnmìlà dákẹ́kọ̀ọ́ fọ̀hùn eégún lé ní kílódé tí wọ́n ọ̀rúnmìlà fọ̀hùn ọ̀rúnmìlà nítorí pẹ́nìkè béèrè ahorolé lọ́wọ́ odi ni eégún lé tún padà lọ báwọn ìyá mi àgbà ó lẹ́ni tẹ́ ẹran mi sí mọ̀lẹ́nìkè béèrè ahorolé lọ́wọ́ odi wọ́n ní bẹ́ẹ̀ ni lóòótọ́ ẹnìkè béèrè ahorolé lọ́wọ́ odi wọ́n ní kó tún padà lọ́kọ́ lọ bá ọ̀rúnmìlà ó tún dọ́dọ̀ ọ̀rúnmìlà ọ̀rúnmìlà wa máa sọ àkísà ọ̀dàbúra eégún lé wá ní kí ló dé tí wọ́n rún mi láfi dàkísà bóra ó nítorí pé nìkè fọ̀rọ̀ àkísà bí àtàn gbogbo tó o bá ṣe pátápátá ẹnì kò ní fi bí ọ̀ àṣẹgbé ni àjẹgbé ni gún jẹ bọ àjẹgbé làkàlà mọ̀ gbó jòkó ẹ̀ bọ́ ọ̀nà gbogbo tó o bá ṣe ó ti dàṣegbé ó ti rí bí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ọ̀pálápá. ìyá hmm. wọ́n ní orúkún àwo lẹ́lẹ́jọ́ àwo òun àwo lọ̀rọ̀ tí ọba balẹ̀ ń ṣe níṣẹ́ wọ́n ti fi ewé àrùn. sàúnjẹ ooo mo ewé àrùn sàúnjẹ ọ̀rọ̀ gbogbo ọ̀gbọ́dọ̀ ń. wáṣẹ jíjí tó jí mi náà ni ó bí o ṣe àlá tí mò ń là lọ́wọ́ ah, mo rí i pé lójú àlá mi òjò ńlá kan ṣú ó balẹ̀ dẹ́dẹ́dẹ́ nínú iye ọ̀rọ̀ kọ̀rọ̀ là ń sọ gbogbo èsì bẹ̀rẹ̀ nu ẹ bá ń gbé gbogbo ilé lọ ní gbà èèyàn lọ. aláburúkú gbà lélẹ̀ hàn. aláburúkú ni. awúyẹfà bí àlá mi ọ̀hún ṣe lọ́nu o. tèmi náà sọ fún mi pé bẹ́ẹ̀ ti sọ pé ẹ̀dá láǹgẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lèmi náà ṣe la kábíyèsí. kábíyèsí olódùmarè. ọba ńlá tó ju gbogbo ọba lọ. Hmm. àwo ẹ̀bùn wà ní kí ni ṣíṣe. a lọ́wọ́ ẹlẹ́rìí ìpín ni àtòrí ẹni tí ò sùn ṣe òlùtí dèjì ìjì mẹ́rin. ẹlẹ́rìí ìpín àtórí ẹni tí òṣùwọ̀n ṣe ọ̀mọ̀ràn tí mo yún gbé nínú karahun má fi re pébi má fi bí péré má fòlòlò ń fọ̀hún bá a bá fẹ́ mọ lójú àríná bá a bá fọmọ lẹ́sẹ̀ àárín wàá lògèrè ta ṣé kò lẹ́bọ kò létùtù ni. kábíyèsí ó létùtù ẹbọ ńlá làágbé ẹbọ kàǹkà tí kagúnláyà láàgbé lọ sí oríta mẹ́ta àgbáǹṣá láàyè ibi gúnugún tí yọjú ọmọ ọlọ́mọ ibi àkàlàmọ̀gbò tí yọjú àwọn òkú bẹ́ẹ̀ ni bàbá àmọ́ ibi tó wá lè sí ni pé àwo tó bá gbóná yanranyanran tó gbọ́fà. àwo yẹfa inú mi dùn pé a ní àwọn awo tí wọ́n gbọ́fà yanranyanran nílùú tí wọ́n ó gbé. kábíyèsí ó dìmúlẹ̀. àwòyẹ ó dìmúlẹ̀. kábíyèsí ó dìmúlẹ̀. ó dìmúlẹ̀. ìgbìtọ́ wà lè ṣínú bàbá sẹ́rí lẹ́yìn ẹ̀yìn àtẹ̀mí etí kẹta ò gbọ́dọ̀ gbọ́dọ̀ tá a gbọ́n sọ yìí. ẹ láàrin èmi àti ẹ èmi ọba ìwọ awo etí kẹta ò gbọ́dọ̀ gbọ́. bẹ́ẹ̀ ni. ṣe ní ṣe. ìwọ ti fi ewé àárùn sàúnjẹ ooo mo mọ ewé àrùn sàúnjẹ ọ̀rọ̀ gbogbo ọ̀gbọ́dọ̀ ohun mímọ́ o mo mọ ewé àrùn sàúnjẹ. awoyefa awoyefa awoyefa ẹ ń ta wo ìjì ń táwọn ògbèrè àbọ̀ ọ̀gbọ́n bí wọ́n ah, jẹ́ lóyè òtúká mọ́ lórí. ẹlẹ́ta ń tawó èjì ń tọgbọ̀ lóòótọ́ ọ̀kan tó kù tó lùfín dání àmọ́ sẹ́yìn ẹ̀yin fẹ́ kẹ́mi ó dejò tó kọjá lórí àpáta tí ò ní pa ní kábíyèsí. ìwọ awóyẹfà ó nípa ó nípa láyé ayé ó sì gbókìkí rẹ̀. kábíyèsí ẹ wò wò ẹ wò wò ẹ kú òdi ìdò eré ọmọ èké ni mo lè jẹ. ojú lọ̀rọ̀ wà. ọ̀dà bọ́bá rí bẹ́ẹ̀ mo fi orí adé mo fi dọ̀bálẹ̀. Ah! èèwọ̀. Ah! òkùnkùn kan ń fò yìí náà ló fi ẹ̀mí tèmi náà wọ̀ àbí èyí ń máa wòran kí n torí pé mo fẹ́ du ẹ̀mí ẹlẹ́mìí kẹ́mi kèmí ó tán síbẹ̀ yìí. ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ wọ́n ti pé ọmọ yóò pé méjì lọ́wọ́ mi o ah. ẹyọ kan ṣoṣo yìí ni o ah, ah. lọ́nà mo fẹ́ kọ rántí nǹkan kan o rántí pé àti ránmu gángan kọ̀sẹ̀yìn kan náà o àti wáyé olùnàgún kọ̀sẹ̀yìn olódùmarè o kò yẹ ká gbé ọ lẹ́yìn tó kò sì máa fi jẹ ajẹ o. <laughs> ẹ̀rẹ̀ tó ká bá fẹnu sọ ẹnu ọ̀ká ni kú sí. Hmm. ọ̀rọ̀ ẹ̀mí mi mọ̀ ń sọ yìí. Hmm. ọwọ́ ti ti ọmọ òun èmi ọ̀lẹ́ mi tèmi kankan tẹ̀mí yóò fi pin ọmọ náà lálẹ́ mi rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. èmi ni mo sọ pé ẹ wẹ ǹdẹ máa lọ. ẹ káàrí ẹ káàrí ẹ máa lọ. ẹ máa lọ ẹ máa lọ. kò sọ̀rọ̀ ẹ máa lọ kò sọ̀rọ̀ mbẹ́ kò gbègbè sọ lẹ́ẹ̀mejì lọ́dún ẹ̀kan oṣù náà ni kí ló dé kí ló dé èyí ṣe ṣe afẹ́gbà mi mi ni e kí n torí ọmọ tí ẹ kí n ṣẹ̀mí tèmi lóko ó ṣèwọ̀ ẹ ń bá ní ikú ó síwájú mi kú ni. igbó nígbó la gbóhùn soko lójoojúmọ́ òní mẹ́kàkì tán ọmọ gbọ́ tiẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ lẹ́ o ẹ sílẹ̀kùn tó mọ̀ fẹ́ o. lọ́pàlàpà náà mm. gbogbo bó ti ṣe sọ yìí náà bó ti rí nù. bó ti rí nù ní àkúrọ̀ mọ̀ ó ní gbogbo ohun tí wọn bá dá lára kí n lọ rèé dá lára ó ní kí n tẹ̀fẹ́ nù ó lóun ti mú ọmọ èyí òun ti mú nu ó ní ẹran tí ọká bá sì fẹnu sọ ẹnu ọká ní kú sí mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ní kó ṣàánú mi kọ́mọ̀dọ́lógún náà kàn mí ó ṣeré etí omi kò gbọ́ o kò gbọ́ rárá rárá ni. ṣọ́pàá làǹgbà ti gbàgbé ni pé <laughs> ẹni ó ṣe àfúyẹ́ gẹ́gẹ́ fáyán òun náà ló ṣe àrìnà kò fàdí ẹ̀ lọ́pàlàmbá náà ọ̀pàlàmbá ọmọ rẹ kò ní wà lẹ́nu ọkàn ó jèrè ọmọ rẹ wo wá gbọ́ mo fẹ́ kó ṣe báyìí mo wà lẹ́yìn rẹ̀ bí ké kò sí tí ó ṣẹlẹ̀ lọ fọkàn balẹ̀. ẹ wo ètò tó wá dàbí rẹ̀ ní tí mo tún fẹ́ kẹ́ tó ṣe fún mi gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ rẹ o bàbá ti dé pàdé báyìí gbogbo ohun táwọn èèyàn bá ń sọ mo fẹ́ kẹ́ ẹ wà lẹ́yìn mi kẹjú ọmọ yìí hàn pé ológun náà kì í ṣeré etí omi kí ní ọmọ yóò pé méjì lọ́wọ́ mi o kí wọ́n máa kí wọ́n fojú àánú wò mí kí wọ́n má jẹ́ kí àpálámọ́rọ̀ mọ̀ mi ṣe ní nǹkan o bí tó rán mi ń ṣẹ́ dé oró ń ṣẹ́ oní ọ̀jẹ̀ rè àìbẹ́mi yìí ni ọ̀kan wọn yóò sì dirú yóò dùgbà yóò dirú yóò dùgbà hmm, ọ̀dà wó lẹ o ẹ̀yìn omi ọ̀ka ò tí ò ní bá pé ojú ọ̀dẹ àbí fọkàn balẹ̀ lẹ o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ àwọn òkè wá ga. akíyẹyẹ akíyẹyẹ àbí àmọ àbí àmọ akọni ẹ má gbà mí ọmọ àtọ gbogbo wa ló mú kọ bí wọn bá ní pé bí tírí wá bí tírí rè nígbà tó ń bùkẹ gbogbo tí a ṣọmùṣọ ọmọ níye mọ mà fílẹ àbí níye mọ fílẹ wọn kàn báyìí ọtàn rà rẹ ọtàn rà rẹ nílò yọ̀ọ̀dà gan ni wọ́n jẹ́ lára ọmọ rẹ wọ̀ ẹ̀ mi kàn tiẹ̀ kà ó bú ẹ̀jọ̀ wà lẹ́nu sẹ́yìn kó làwọn àjèjì fi ètò náà ta àpò náà báyìí. ajá dúdú akúmọ̀ fún eléré. àárọ̀ pọ̀tọ́ ayìrì. akúpàdé o. gbogbo ẹ̀yẹ ẹlẹ́yẹ tí ọ̀yà ń lẹ́nu pé ìpè pàjáwìrì ẹnu lù lọ́dọ̀ ń fẹ́ rí wa o àmọ́ wọn mọrú ọ̀rọ̀ tó fẹ́ sọ o. mo kí gbogbo ẹ̀yin ò lépo ó lé fẹ̀jẹ̀rù fọ́ o ẹ ṣe mo dúpẹ́ tí mo pè ní tẹ̀ jẹ́ mi ẹ wò ó mo mọ̀ sá lọ gbẹ̀yìn ìyá mi mo fẹ́ kẹ́ ẹ gbà mí lórí ọ̀rọ̀ ọmọ mi tí ń bẹ lágbọ́dọ̀ ọ̀pálámbá ni o ẹ dákun ẹ mọ́ wò mí ràn ẹ mọ́ jọ́pàá lọ́bọ́ ọmọ ọmọ mi dé àyín kọ́ dẹran ẹbọ ọmọ ayé lọmọ mi kì í ṣẹran ayé ẹ sì mọ̀ pọ́gùn náà kan ṣoṣo mi náà ni kò pé méjì lọ́wọ́ mi ológun náà kan ni ẹ má jẹ́ ó ṣeré etí omi ẹ wò ó gbogbo ẹ̀yin àgbààgbà ṣé ẹ mọ̀ pé torí ọmọ kan ṣoṣo yìí kí n lè rí bí ẹ mọ bójú ọmọ ṣe pọ́n mi tó kí n torí ẹyọ kan ṣoṣo ìbí o ẹ sì mọ̀ pé torí ọmọ kan ṣoṣo ọ̀hún òun ni mo fi ń ṣe gudugudu méje yàyà mẹ́fà tí mò ń ṣe nínú ẹgbẹ́ yìí kó lè daṣọ ńlá bò níjọ́ tí n bá lọ torí kí n jìyà ni mo ṣe yá mọ́ jìyà lọ́fà á ṣé wọ́n yẹ kí n yá méjì yà lọ́fàtà kí ìyá ò sì máa fi mí mi mu ẹ gbà mí lọ́wọ́ ọ̀pálámbà ẹ méjì ọ̀rọ̀ ọmọ ìlú ẹ bá ń sọ fún ẹni kó kọ́ òkè rajà pọ̀ wẹ́lò ní ìmọ̀ ọmọ ọ̀tán láàrin ìgboro ẹ dákun ẹni ọ̀fọ̀ lẹ̀ fún mi tí mo bá nù gbà mí rà mí o. ẹ ẹ ní ilẹ̀ níbo lẹ ti jẹ́ ìyàrá náà mo gbẹ gbogbo ẹ̀yin àgbà o ẹ dákun ẹ jẹ́ ká fi ojú àánú wo ẹ̀lúlú torí oorun tí ọmọ awo sùn tí etí aṣọ rẹ̀ fi jóná tó bá ṣe ọmọ ọ̀gbẹ̀rì ni tẹrú tọmọ ni ó lọ sí i. tá a bá ní ká wò dáadáa iṣẹ́ tẹ́lùlù ṣe nú ẹgbẹ́ yìí pọ̀ ẹ wo iye èèyàn tó ti kó wá ẹ wo ìgbà tí ń wá ọmọ yìí kó tó rí ẹ wo rú ìdààmú ìyún lọ́yẹ ká fi fojú àánú wò ó ṣùgbọ́n o ẹ̀lúlu <laughs> jíjẹ lọmọ rẹ bẹ́ẹ̀ ni nínú ẹgbẹ́ yìí ó ti jẹ bíbọ̀ ó ti jẹ sísè ó ti jẹ yíyan ẹ ó ti di dandan kájọ ọmọ tiẹ̀ náà kódà kò sọ́nà tó fi lè bọ́ bẹ́ẹ̀ ni ó di èyí ní gbogbo ọgbọ́n ní gbogbo ọ̀nà ọmọ rẹ ní gbígbẹ bẹ́ẹ̀ ni. thank you ẹ jẹ ọmọ mi ládùúrú ipò mi nínú ẹgbẹ́ yìí. èyí ká ilé ẹ̀rín wó àtàǹpàkò fàya ọwọ́ dìlagbà etí ò sí lórí mọ́ orí dàpọ̀ láàgì. ọ̀pàlà ń bọ ọtí èbò fún tó gbàsọ́gbà kan ò lè rí sọ. bẹ́ẹ̀ ni ìyá wa bàtà jákò orí kalẹ̀ lẹ́yìn jẹranjẹran wá dé ní táàgùn táàgùn. ẹsẹ̀ ẹkú bá ń dárò ara níbi wọn ní iná bá kú iná afẹ́rù bójú wọn ní bọ́gẹ̀dẹ̀ bá kú ọ̀gẹ̀dẹ̀ afọ́mọ rẹ̀ rọ́pò síbi wọn ní bálágbé ọba sí ilé ọmọ tí wọn ní jogún ẹbú ah! olódùmarè o ìyá mi àbẹ̀bí òdi ara rẹ̀ sọ ọmọ bá dún ẹlẹ́fọ̀ọ́rọ́ àbẹ̀bí nítorí kọ́mọ lè pọ̀ lẹ́yìn òun tó dún lówó ẹ̀yọ níjọ́ tó dàgbàdàgbà tó re bí àgbáre mo gbàlù mo jó mo kọrin ọmọ ò láyọ̀ lé ẹ̀dùn náà ta ló wá fẹ́ jíjú ẹni ọmọ ṣe ló bímọ fún mi lọ́jọ́ tí mo bá tẹ́rí gbà sọ. nǹkan ṣe mí. àròkàn àròkàn ní ìfẹ́ kó àṣọ ìgbà. ọtọ ọtọ ọtọ mọlọtọ ọtọ ẹ má bàa dárò ara mi mọ́ ẹ fi mí lẹ̀ àjàlá táwọn ẹyin náà kọ́ ni ẹ wo ẹ tí ọba fẹ́ kí tọ̀fẹ́ tọ̀fọ́ yọ owó ọjà lọ́wọ́ òun ètò ẹ bá mi dánú àrò náà tó ẹ má fẹ́ kí sọ̀rọ̀ lọ́wọ́ fún mi ẹ ti ẹ dìde mọ́ lọ ibi ẹ bá ń dé náà lápẹẹrẹ ẹyin náà kọ́ ni ẹ wá lọ́rọ̀ orí burúkú tẹ̀ bá mi dání ẹ ẹ mọ lọ ìfẹ́ rí ní sàkánì mi ẹ mọ lọ ẹ kọ́ orí burúkú yìí kẹ́ ẹ mọ lọ ẹ mọ lọ ìka burúkú ọ̀sán lórí burúkú gbogbo bí mọ́mọ́ pátá yìí gbẹ́rú mi ní sẹ́mi ọba yìí ṣe pọ̀ ni bí mọ́mọ́ pọ̀ lórí burúkú ni yín sẹ́mi ọ̀sán àjọṣepọ̀ pẹ̀lú yín ni tí mọ́mọ́ pọ̀ fúnifúni gbà ní sẹ́mi ọ̀ní kankan pọ̀ pẹ̀lú yín ni tí mọ́mọ́ pọ̀ kínàkínà tó jọ aládìẹ kínà ni sáré ọjà báyà mi jáde. ẹ̀yin ìka olórí burúkú yìí ah, ọ̀sẹ̀ ní síwájú ẹ̀kú àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo ọlọ́pàá ayé péjọ ohun òrógun àbámọ̀ ṣe ah, ó mọ̀ ṣe o ìgbẹ̀yìn nínú olókùn àdá ọjọ́ alẹ́ lẹ́kùn sí mi ṣe rí bí a bá ń dé báyìí o ẹ̀yin náà mọ̀ rẹ̀ lé ìfẹ́rẹ́ nìkan kan lọ́dọ̀ mi mo ní ọmọ ọlọ́ kó lọ́dọ̀ mi má lọ má lọ kó lọ́dọ̀ mi o kó lọ́dọ̀ mi o ah! ìgbẹ̀yìn ní dọ́lọ́kùn àdá ó fi mí lẹ̀ ah! ọ̀pálámbá ó ti jó dídí màlúù o ó ti dẹ́kun ẹran jíjẹ kẹsẹkẹsẹ rẹ ti dá láwùjọ ayé ọ̀pálámbá igi rẹ ti dá láwùjọ ọgbà ó ti ro dídí ìmọ̀dẹ̀ kan bẹ́ẹ̀ ó di dandan kí gbàdùn ọgbà kú rẹ̀ kú ọmọ kan ṣoṣo tó ọpa ìfipẹ́ gbẹ̀rún èèyàn ó rí mi wò bí ìran akẹrẹ ní kàkà kó wọn máa dùn ọbẹ̀ ni tápá ti tó rùn bẹ̀ ni tó bá kọ́wọ́ kàdán mi yóò fi rọgbà yìí ó rí mi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ ṣe oníyàrá ọlọmọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o oníyàrá aláya kìlọ̀ fàyà púpọ̀ oníyàrá onílé kò sọ fàlejò káwọn àgbà kan sọ fún ọkọ kádélé kò sọ fómi dán o oníyàrá kọlọmọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o oníyàrá aláya kìlọ̀ fàyà ẹsẹ kí mo bẹ̀ yín mo tọrọ àgbà kí lọ́wọ́ yín ẹ̀yin mọ̀gbà tínú bá ń bí yín ẹ pín tí mo ti sọ pọ́kọ̀ kan lọ́mọ wọ́ọ̀yọ́ ní ìtara wọlé ẹ̀ tí ọ̀rọ̀ ọ̀sán adé àfọlá tó tún kú yín ọkọ olómi ẹ̀fọ́ kù ẹlẹ́lẹ̀ ìwọ ó lẹ́yà lẹ́yà wọlé ọ̀kàrà mẹ́kùn ọ mẹ pàjá tó bá fojú wọn tó bá wọlé ẹkùn yọ kẹjẹ wẹ lẹ́yìn náà lọ́ra yẹ mọ́. ọmọ méjì ọmọ wo ìdílé lọ́mọ sáà àjàlẹ̀kùn tèmi kọ̀ láàlọ́ ọmọ àgbẹ̀ sì wẹ̀ sí é bá bẹ́ẹ̀ gbọ́ kó wò kí onílọ́wọ́ yé mi. èmi ọ̀pá ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà ní kànlẹ̀ pa ìlú òní tóbi títí ká kọ̀ ọ̀rọ̀ ọmọ ká pa ayé ká ọ̀lẹ́ bẹ́ẹ̀ ni mo wí fún ọ. èmi àkúfọ́ àgbò tó kọjú sólódùmarè torí ẹni tó bá fẹ́ tẹ̀ hmm. ẹni ọba tàkúfọ́ àgbò lójú olúwa rẹ̀ ó ti ro tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ hmm. ó ti ro lónìí èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. mẹ́ta láàrin ọ̀tọ́ bẹ́ẹ̀ bá ọ bá dòwò ọ̀dọ̀ tán ọ̀pẹ́ ló bá ọ ìgbín rẹ ti fẹnu kan yọ lónìí o ti ṣe tá àti kú ẹ kò náà rẹ fẹnu kan yọ ó ṣe tá o múra àti rẹ wálé àṣà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ rẹ ti pápọ̀ lọ́gọ̀kì odò ara fún ya. ìgbé òsàlẹ̀ mi iná tí ń bẹ lójú ẹkùn ní jẹ́ mẹ́kùnso òní ni wọ́n mú ọ wọ́n tì ọ́ mọ́lẹ̀ báyìí bẹ́ẹ̀ òní ni wọ́n pàgànàkú rẹ tí wọ́n yọ̀wọ́ rẹ fọ́ya bẹ́ẹ̀ ni mo sọ. o tó bẹ́ẹ̀ ọ̀bẹ tó fi gbèrè ìbejì rẹ òun náà láà fi bàjẹ́ èmi mo wí bẹ́ẹ̀ fún. àdá ńlá ni mí èmi àbẹ̀kù bí àlàpà wọ́n wo pa wọ́n pa ọ tiyetiye bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ọ mọ tara rẹ. èmi jìgánu gbókèrè wàrọ̀ nìtí jákòtò ní gbogbo mọ́ ya èmi alọ́lágadé fún ọmọ àjẹgbólódàgbà àní sáàjì gan lọ́pàá ẹnì kò ní bọ́ wá gà pé mú alágẹ̀mọ ìwò ìwò ẹ̀gbọ́n ògbúdọ̀ ní babaláwo. pé gbogbo ẹnu ẹ sọ èmi ni tí mo gbójú bóyá tí mo wá bọ ọdún lé ìjì ọmọ pé wẹ́lẹ̀ mi wọ̀n lẹ́nu tí wọ́n mú jẹ́wọ́ ìgbín ni mi wọ̀n nírun àti ẹkún ni mi wọ̀n lẹ́ràn á yín mo bá jẹ́ àrẹ bá lóun ọ̀pọ̀pọ̀ lọ́lọ́run tọ́ lẹ́nu torí pàṣẹ wẹ́ẹ̀rí olóhùn orí kankan rí olóhùn ọ̀rọ̀ eh. bá a bá ti mú wá lákan wò ní dáadáa. bá a lọ ẹ mẹ́rin ara fẹ́ kí n sáwọ ayé kí n sáwọ ọ̀run awu ọgbọ́mọ làkàtọ́ bí ẹ̀jẹ̀. ilẹ̀ ilẹ̀ ẹ̀wọ̀ àrísà agbákurukú ní sáwọ sọ́dọ̀ ayé àga kirikiri ní sáwọ làálẹ̀ òkú ọ̀rọ̀ ojú náà wọ́n máa fẹ́ sí gidi ọ̀tá tí ẹ bọ̀ adọ́dọ̀ mọ́wẹ́ ń bàbá wọn ọmọdé kan ní gbọ́jú títí kan láyé alẹ́ gbámù àgbàlagbà ò ní dẹ̀gẹ̀rẹ̀ kí wọ́n pààrọ̀ mi mo ti dọ̀bẹ́rẹ́ lọ́wọ́ ilẹ̀ sẹ́ẹ̀ ilẹ̀ onílé náà onílé náà akẹ́rẹ́ ti gu akọ̀rẹ́ jíjẹ wẹ́ pẹ́pẹ́ asiwu oníkojú winá ọmúra ẹ̀rà yìí ọmúra ẹ̀rà yìí ọmúra ẹ̀rà onífìlẹ̀ tó yẹ adébáfọ̀ ọ̀rúnmìlà ńjọ́jọ́ lọ́dẹ jọ tọ́kọ́ fàtẹ́sẹ̀ gbọ́dọ̀dù ọ̀dọ́ ọmọ àríra ikú òní yẹ̀dẹ̀ ní o ọmọ àríra. Ṣàngó! Balẹ̀lẹ̀ ìdàrẹ̀kújà yìí arábàgbé arígbọ̀ ọ̀tà sẹ́gun ọ̀rẹ́ oníbàtà àkọ́kọ́ ìdágọ́rí lẹ́fẹ̀ẹ́ ju àbúrò rẹ̀ ọkùnrin bùlámi náà jò láàrú. Ẹ̀rọ lọ́pàá. ọ̀tá ọkọ ọkọ̀ ọkọ ọkọ. ọkọ̀. ẹwà ọ̀rọ̀ iwájú ẹgbẹ́ mi o ẹ̀rọ ẹ̀yìn ẹgbẹ́ mi o gẹ́gẹ́gẹ́ lọ́wọ́ alátakùn fúyẹ́ àwọn ọmọ gbọ́dọ̀ kú ilẹ̀ ilẹ̀ ìjọ ìjọ abábẹ́ wéléwé kújọ́ tá a bẹ́ mọ̀ ní wọnú epo lálẹ́ ọjà ariwo sùn ẹ. ẹlú ìlú <laughs> ọdẹ ẹ̀yin olórí burúkú ìdájọkọ èmi mà ní èmi jìkánú gbọkẹrẹ wàrọ ní ti jákòtò ti gbogbo mọya èmi gbà ara dín ara mọtọrọ agbẹmẹ dẹrù ogun jákàdé lọjẹ dígbò mẹkùn kọlọrẹ máa dúró lọ́rùn ẹ mi lẹ̀ sórí òkè ìpẹ ìmọ̀ dáhùn bá wù mí èmi jìkánú gbọkẹrẹ wàrọ ní jákòtò gbogbo ya, mo jí mọta kóró wáyé mọta ìwò ògùn ọ̀sẹ̀ ọba èmi kú bí

orí yín ẹgbẹ́ òkú eléyìí ẹ lọ rèé dùn odò. láti bo. Ah, láti ìlú òdì kejì ni. sí ò sí láburú lọ́gànjọ́ yìí. Ah, kò sí láburú bàbá wo fa ni mo fẹ́ rí ó ní nǹkan pàtàkì kan láti bá wọn sọ tó lè ṣe wọn lóore. ọ̀dà bẹ́ẹ̀ bá ti ní ò sí láburú. Ah, kò sí láburú. ẹ mọ̀ wọlé bọ̀. ẹ ṣeun ẹ ṣeun. kábíyèsí kábíyèsí ẹ̀yin lè jí mọ́ wáyà awóyẹfà ẹ má jẹ́ tìrì ìlú yìí ó torí mi bàjẹ́ ẹ má jẹ́ ìlú yìí ó torí mi bàjẹ́ dàpọ̀ ẹ ṣàánú mi ah, ìwọ náà mọ ti ń bẹ ńlẹ̀ àbọ̀ ọ̀gbọ́ bí hmm, òní ló péjọ kẹfà tí í ṣe kókó ọjọ́ kan ṣoṣo ọjọ́ kan ṣoṣo tó wá kù yìí ó gbóná jẹjẹ bíi náà ni tọ́jú ìbá fi bọ́ ìwọ náà mọ tí ó ṣẹlẹ̀ ọmọ tí ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ yìí dákun ẹ mà ní ká o ẹ sì burú léèyàn kí ló dé tẹ̀yin fẹ́ràn ara yín tẹ́ ẹ wá fẹ́ rìn mí síjà ẹ̀kú. ẹ wo yẹfa n ò fẹ́ràn ara mi ìlú ni mo fẹ́ràn kí ló lè tùbà kó tù sẹ́ni ẹ dákun ṣàforíjì fún mi ṣàforíjì fún mi dákun bá ń ṣe. ẹ o kábíyèsí ẹ lọ lè sọ fún àwọn ìlú ẹ lọ kọjá agbára mi. Hmm. a jẹ́ wípé nítọ́ bá wá jẹ́ pé bẹ́ẹ̀ lọ́ọ́ bá rí. Mm-hmm ẹ̀yìn àgbàre ó yá ju ojú àgbàre lọ òní náà ni wọ́n pa kété mọ́lẹ̀ tí wọ́n padà sọ́dọ̀ àwọn bàbá mi wọ́n rè darapọ̀ máwọn tí a ní mi. kọ̀ọ̀kan mi. Mm-hmm. fẹ́ kí n ṣe nǹkan kan fún mi èmi ò sì lè ṣe é. ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe fún un bóyá n tó lè mẹ́mìí rẹ̀ lọ ni ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe fún un ẹ mọ̀ pé gbogbo agbára téèyàn bá ní ẹ ń bá fẹ́ràn lọ́wọ́ lọ́dọ̀ téèyàn náà èèyàn gbúdọ̀ ṣe fún un ni. scott wàá máa wo àìní lè ṣe èmi torí tiẹ̀ ni. torí tèmi kí ló dé. ẹ sọ ma pé àgbo kan bẹ tó o máa mu lóru gàjọ́ oyún tí ń bẹ nínú rẹ kó lè bá a gbèrú. nígbà tí èsà lọ lámilámi lè ń lọ n ó mọ ṣètò agbó fúnra mi nígbà tẹ́mi ní èso mi kì í mọ gbogbo ẹ̀ lẹ́sìn ti fi hàn mí ọmọ bí n ó ti mọ ṣètò ara mi. bàbá yèyí aláṣẹ kejì ọ̀sà lọ súnmọ́ bá àwọn ègbèdè mo jìnnà sọ́ba nímọ̀ ẹgbẹ̀fà ọmọ ọmọ bá pa mí nítorí àrọ́bà fi lọ́ba pa. mo ṣe tán n ó gbé tútù ọ̀hún bẹ́ẹ̀ ni àmọ́ o ọwọ́ àkú kínní kan o ẹ bá mójú táyà mi o ẹ bá mójú táyà mi ṣé ẹ mọ̀ pé bọ́lá bá ń tà ọ̀la wù wọ́n bọ́lá bá dojú dé àsùnwọ̀n ẹ̀yin lẹ́yìn jó jíǹgìdìríngé lójúde bá bá ẹnìkan kó mọ́ bá wù gbẹ́gi ẹ gbọ́ ẹ tọ̀ ẹ bá ń tọ́jú aya mi o. àwòrán tí wọ́n á jẹ fẹ́ yẹ mo dúpẹ́ lọ́wọ́ rẹ o yóò ju ọ ṣe o ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ ayé ò ní bínú rẹ bọ́ ọ bá ti ń wí bẹ́ẹ̀ láyé òun àgbà bọ́ ọ bá ti ń lù ú náà ni ó sì máa dún awo sórí oore tó fẹ́ ṣe fún ìlú jàkúta yìí ìlú jàkúta ò ní gbàgbé rẹ láéláé èmi kábíyèsí pẹ̀lú èmi náà ò ní gbàgbé rẹ sórí ìkejì tó fi kọ́rọ̀ ọ̀bámọ̀ ìkọ́rọ̀ sọ ntọ́ ọba ni tiwa ni tèmi kábíyèsí ni ntẹ́mi kábíyèsí náà bá sì ni ti ẹni pẹ̀lú àbọ̀ n ó tọ́jú rẹ̀ ìlàbẹ́jì ògbèsó lóko ẹnìkan ìkẹ́ fún rojọ́ a kì í kóṣùn gbàwẹ̀ a ì jára gbígbẹ sẹ́nu ká kò ṣe é mo ṣẹ̀ṣẹ̀ ń jánu bọ̀ bí ọkọ ti tó

fọmọ lọ́yàn o òní àrùn ojú ẹ má ṣe sọdọ́kọ̀ọ́ òní àrùn àfẹ̀mí ṣòfò ń bẹ níta òní àrùn ẹ̀mí òjọ́jú wọn ń bẹ lójúde o òní àrùn ọlọ́mọ kìlọ̀ fọmọ rẹ̀ o òní àrùn ọlọ́mọ kìlọ̀ fọmọ rẹ̀ o òní àrùn ọlọ́mọ kìlọ̀ fọmọ rẹ̀ o òní àrùn alágídí kìlọ̀ sí i òní àrùn alágídí ẹ̀yà sí i ẹ̀dọ́ o. òní àrùn kọ́lámàkìlá fọ́mọ rẹ̀ o. òní àrùn kọ́lámàkìlá fọ́mọ rẹ̀ o. ogun nílé o. ogun ti wọ̀ lóde rẹ o. Ah, ọkọ̀ jà bẹ́ẹ̀ àtàrúgbó àtòmídán àtọkùnrin àtòbìnrin gbogbo wọn lógún ti kó bí mo sì ti ń wọ̀ tí a ti ń bọ̀ ìlú wa ló kù tí ń bọ̀ àkó ẹ mọ́ ṣàfihàn èmi ti lọ sọ fàlejò òní àrò káwọn àgbà kan sọ fún ọ̀dọ́ òní àrò kádélé kò sọ fómi dò òní àrò tọ́jú wọn lọ́dún òní àrò kájọ kó fọmọ lọ́nà òní àwọn kúnyánmúnyán má ṣe níbo lẹ kó gbogbo àwọn obìnrin ìlú lọ. níbo tí ń bọ̀ ta ni wọ́ ìsáná ọ̀yà dáná yá. dáná yá mi bí bàbá. lóògùn ọ̀fẹ́ o. lóògùn ọ̀fẹ́ o. ọ̀kárí ọmọ yìí ọ̀kárí ọmọ yìí. lóògùn ọ̀fẹ́ o. ìwọ ọ̀fẹ́ wá fínfín ìdí kókò ni àwọn obìnrin tẹ kó wọ̀nyí ọyẹ tìyàn lọ́pọ̀pọ̀ bọ́ báyìí. ẹlẹ́kọ̀ọ́ ìjọ mọ́mú yá mi lọ. ẹlẹ́kọ̀ọ́ máa bá mi ọmọ tó sọ̀rọ̀ dà. yóò ẹjọ ẹ bá bẹ wọn ẹjọ. ìwọ wèrè awáyé mọ̀jẹ̀ nìkan ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ yìí ta ní fi irú ẹ tọrọ ọmọ ẹ rí gbogbo ayé lọ lápá méjì àríǹrí sọ wọn ti fi bí apá kan rẹ sọnù ẹ̀yin tẹ ẹjọkùnrin ọyẹ ẹnà kọkàbúra. igbó ló kù sí o bí ẹni wọn á pa. ẹ gbé. ẹ̀wọ̀ dànù ẹ̀wọ̀ sí gbó. ẹ̀wọ̀ ẹ̀fọ́ kò pa ẹ̀fọ́ àmì ìyá rẹ̀. tó sí ẹ lọ síta. òkè pẹ̀lú ó sùn. àwọn ọkọ yín kọ́ rí etí ń dùn yín ni ẹ dágbére fún lùí lónìí pé ẹ tún padà sórí òkè pẹ̀lú ìmọ̀ ibi tẹ́ ń lọ ibẹ̀ lẹ́tì lọ rí gbèkúrú jẹ́lú ẹ bọ́ra èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ̀yin yìí ẹ mọ tí ó ń sọ báyìí. ẹ ṣe ẹ nílẹ̀. kí mi dáadáa. ẹ má bínú ìyá wa ẹ ti gbọ́. pé kí ni. ní òru mọ́júmọ́ yìí wọ́n ti gbé ìyàwó Awóyẹfà lọ. wọ́n ti gbé lọ. wọ́n gbé ìyàwó rẹ̀ lọ. wọ́n gbé lọ. ẹ gbà mí ọkọ rẹ̀ ńkọ́ ìyún ò sí lé ni. ó tọ́jọ́ mẹ́ta tó ti kú mi. wọ́n níṣẹ́ ìlú náà ló ṣe lọ. wàhálà dé o ìyàwó Awóyẹfà ọmọ ọlọ́mọ. abẹ́rẹ́ nǹkan. ń bu amọ̀tán gbé lọ báyìí. kò tí ì yẹ nìkan báyìí nígbà tá a fi délé wọn lẹ́ẹ̀kan bí èrò ṣe pọ̀ níwájú ta rẹ̀ pàdé ibẹ̀ náà làwọn ní ká padà lọ ipe káwa náà lọ ohun tá a bá lè ṣe. káwa náà ṣe kú bá bá lè rí bá bá lè rí kárìnrìn àjò lórí rẹ̀. ẹ dákun tẹ bá dààfin ẹ bá ní jíṣẹ́ fún bàbá ah. àwa náà ó gbìyànjú láti yọjú sí ilé àwọn olóyè tí ò tí ì gbọ́ wípé tó tún ṣẹlẹ̀ rèé o. ẹ wò ó ń ṣe ọba náà kàn yín lára ó ń ṣe ọba kàn yín lára tán. Ah, ẹ dá. awóyẹfà ẹni tí ò mọni ní fi ní ṣeré bẹ́ẹ̀ ò sì mọ̀ mí o ó kàn ń ṣorí kankan ni mo wí fún ọ mo pé ojú rẹ ó jà ojú rẹ ó rí màá ẹ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ṣe eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn fọ̀ bí ọmọ èèyàn ànírógúnlẹ̀ yìí àníríbílẹ̀ yìí lérè ódòkèrè ẹ̀ka rẹ̀. dákun kí là ń wí kí wọ́n ń wí à ń wírú wọ́n ń wírù à ń kí wọn kú ọ̀rọ̀ èèyàn wọ́n ń pín ọ̀rọ̀ lónù dákun sọ papọ̀ mọ́ra wọn ni ìrò pé àbáwọn tí ìmọ̀pọ́n ti kó yàwó àwọn lẹ́rú o. elédùn ò ní jẹ́ kẹ́ni òwe pọ̀ jálùjọ́. tí òsì dẹ wá pariwo sẹ́nu ọ̀nà ilé ìwé tẹ gbogbogbò báyìí sọ́fọ̀ sẹ́. bàbá ó sí o kódà ọmọ rí rẹ̀ sí sọnù ọ̀pá ni o ló kógun wọ̀lú ìmọ́júmọ́. ẹ kó kógun wọ̀lú èmi sábà pé ìjì ò ní ìjà kó dómi inú àgbọnù kọ ó lé délé mi. ó délé yín o ó mà ti gbé ìyàwó yín lọ. bí ilé ṣe tóbi tó ìyàwó yín nìkan lọ gbé lọ. èmi sì ti mọ̀ pé ó ti forí jálé agbọ́n. kò forí jálé agbọ́n nìkan ó forí jóná ó sì ṣetán tí ó gbóòórùn ara rẹ̀ èmi ọmọ oníṣàjùkú ilé ọmọ onísàjúkú òde ọmọ onísàjúkú tó fọpo mẹ́fà ní gbòòrò tó jàre lépo ó ní nígbà tílẹ̀ ń yọ̀ tẹ̀rẹ̀rẹ̀ tílẹ̀ ń yọ̀ tẹ̀rẹ̀rẹ̀ kílẹ̀ yìí gbépo wálẹ̀ bàbá mi wá ṣe ọmọ ẹkùn tó fi torítorí èmi ọmọ ẹkùn tó fi tìrùtìrù o oh, o oh, èmi ọmọ ẹkùn tí èèyàn náà dùbúlẹ̀ àfẹ́ràn oríire lè pa tì í pa mú pa kì í pa ó di dandan kẹ́kọ̀ọ́ pẹ̀ràn ẹ ṣe mo dúpẹ́ ó yé mi. Ah! kábíyèsí ẹ̀ dá kí ni mo ṣe. àtẹ̀yìn gan láìda tí ń gbénu ọmọ yẹn tán fi ń pẹ̀dá láìda ebi mo sọ fún yín mo ní ẹ má jọrọ mi ó dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa tí ò wá dì bẹ́ẹ̀. ó nípa àwọn irúnmọlẹ̀ yóò jò nípa. ayé irúnmọlẹ̀ tẹ́ ń wí yóò ní í dáa. Ah! àwọn yẹn bá àwọn irúnmọlẹ̀ tí àwọn tá a lọ gbé tutù fún kò ní eh, gbà. ní tùrù yọ gbà. kí wo ló ń sọ yìí wọ́n sọ bẹ́ẹ̀ yọ gbà yọ eh. gbà. nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ti wọ̀lú yín wá tó ti gbé obìnrin tèmi lọ tí ò wá rí èèyàn míì tó já yá tèmi nìkan lọ ní ngó nípa àfi ajẹmọ́fì ayò nìyí tí fún ni lóko òdì ọ̀pẹ́ rò. Eh, a ti ń ṣètò bóbẹ̀rẹ̀ ó ṣe padà àbọ̀ ọ̀gbọ́ bí a ti ń ṣètò yóò ṣe. ẹ wo mo ń lọ àgbò mi ń fẹ́ yìnrìn lọ tí ń bá padà wá. Ah tágùtàn yín bá fi ojú dìwọ àgbo imú yín òru fẹ́ jẹ́ o. àwòyẹ fa àwòyẹ fa. àwòyẹ ọ̀pẹ̀lẹ̀ ni kọ̀yẹ fa ọ̀pẹ̀lẹ̀ lọ́yẹ sọ́gbọ́. àwọ̀ gbọ́dọ̀ tójú ọ̀gbẹ̀rì dáfá nù. fa àwòyẹ fa ńgbà tá a sì ń sọ ńgbà náà lọ́hùn ọkọ̀ ọgbà ọkà gidi borí ńgbà náà ni wá ṣe pé jọ́kẹ́ ní jọ́kejì tó dífá ló ti gbé ètùtù yìí ṣé irú ilé yìí ó ṣẹlẹ̀ òfò onílé òfò àlejò bí ṣe ń bẹ lọ onílé ní ṣe ń bẹ lọ́wọ́ àlejò náà ah, mo máa ṣe nǹkan o elédú àṣàánú mi irun mọ̀lẹ́ ẹ dákun ṣàánú mi ẹjọ́ bẹ̀ yọ padà wá o ẹjọ́ padà wá o. ẹ̀kú láéláé àjà ńlá wo lójú o ọmọ tó ṣeṣe fáyẹlé ọ̀pẹ́ ẹ̀kúlé máa yọ odò tó wù láàrin ẹ̀dẹ̀ bàbá ẹ̀gbọ́n fásitì ah, ah. láti ọdún mọ́dún àtòsùn tí ò wá sí àgbàlagbà mi tó ń sáré mú rẹ̀ kan n ò lé nǹkan nǹkan ló lé mi lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé mo máa ṣàwò káàkiri gbogbo bẹ́ẹ̀ ni nígbà wá ń ṣàwò lọ tí mo fa ya mílẹ̀ sí ṣàkúta eléyìí mélòó ìjàkúta lọ nígbà tí mo fi padà ìyá ní gbogbo ọ̀pálápá ti wò nígbò ó sì ti káyà mi lọ mo wá ní àà ọ̀pálápá ojú tó ti mọ ní rídì kò ní kó wọn mọ ní mọ tọ́wọ́ gbà tẹ́ ràn lọ́wọ́ tọ́wọ́ dá padà fún mi. bàbá ìbò yé mi ó yé yín bẹ́yìn lẹ di fáńjọ́ kìíní àná. bàbá bẹ́ẹ̀ ni mo gbọ́dọ̀ wá gbára torí lánìí tán kan ò ní wo ẹṣin mo fẹ́ lágbára mo fẹ́ mọ̀dí oògùn mo fẹ́ lo oògùn títí kí n dàbí àrònìmọ̀já sòrò tọ́wọ́ ayé tó ń tẹsẹ̀ kan rẹ̀ àrònìmọ̀já tí fẹsẹ̀ kan ti fi dààmú nígbà ẹsẹ̀ mo fẹ́ lo oògùn jùlọ. mo ti bọ ọ̀pọ̀pọ̀ débi alára alára sọ pé ẹ bọ̀ ẹ bọ̀ lọ́dọ̀ àjèrò àjèrò ní tutù gbà òdélé ọgbọ́n àga wọ́n lẹ́bọ́ tí dòdì ọ̀run kòrò jáko ǹjẹ́ ó mú orí èmi ah bàbá wo wọn mórè ajá ni mí wọn gbọ́dọ̀ gbàgbé olóore àgùntàn ni mí wọn gbọ́dọ̀ gbàgbé léèrè àgùntàn tó bá kọ pákílẹ̀ igi ní ọ̀jẹ̀ kí ló dé tí wọ́n fojú olóore gúngi ẹ̀yin ẹ ṣe mí láàánú ẹ dán mi wò ẹ rí mi pé èèyàn tó múre dáadáa ni mi. ó wá ibẹ̀ èjìjì ló gbìn ó gbé lọ sí oríta mẹ́ta panadà ìgbà tó bá lóríta mẹ́ta panadà ibi tó bá kù sí ọmọ rẹ. ẹ bọ̀ ẹ bọ̀ alẹ́ lẹ́yìn onílẹ̀kọ́ mi ju ọmọ nítorí mi kúrò nira ń gbé ń gbé. ewúrẹ́ bá dàgbà títí ewúrẹ́ kan. àkọ́kọ́ tí mo kàn mo kàn lé rárá ẹ̀kejì mo kàn lójà jèrò ẹlẹ́ẹ̀kẹta ni mo kàn ń lé ọwọ́ àràngún àga àbámọ́tẹ́ èdè ẹ dákun ẹ̀yin ìyá ẹ dákun pọ̀tọ̀ yín wà ní ọ̀pákùtẹ̀lẹ̀ tẹ́ ẹ fi darí ayé ẹ fi darí aṣọ tẹ́ ẹ fi pọ̀n mọ́ lápọ̀ yìí kẹsẹ̀ rẹ̀ fi wọlé ó ní mo fẹ́ kẹ́ ẹ fi pọ̀n mí àṣírí ayé mo wá sọ́dọ̀ yín. padà <coughs> òòdì aṣọ ni ìwọ ìwọ ṣé wo lọ́rùn àwọn àgbà ni. ọrùn ẹ̀jẹ̀ ọrùn ẹ̀jẹ̀. torí pé òṣùká lọ rẹ ru àgbà orí ẹni ní bá ní gbé wọ́n ṣẹ̀jẹ̀ wọ́n ṣẹ̀jẹ̀ wọ́n ṣẹ̀jẹ̀ ọ̀dà bọ́ bá rí bẹ́ẹ̀ o ìyàwó rẹ tó fẹ́ràn yóò lọ rèé dirun fún ọ lọ́jà alẹ́ gbogbo ojú tó bá wá rí pátápátá níbi títí ń dirun fún ọ gbogbo wọn lè tutù àkọ́kọ́ kòwé ìyàwó rẹ tó bá ọ dirun ó lè tutù ẹlẹ́ẹ̀kejì kété tó bá ti bá dirun tán ni ó fọwọ́ òkùnlélẹ̀ ní ọjọ́ méje méje ó máa mú àwọn obìnrin mẹ́ta mẹ́ta wá láti so ẹ̀mí rẹ̀ rọ̀. obìnrin mẹ́ta mẹ́ta. Mm, ẹ̀dá rẹ̀ bá ti ti wọnú gbèkùn bí ewúrẹ́ tó da fánù ní ẹnu rẹ̀ ni wọ́n fi kó. ọ̀pọ̀lọ́ nígbà mi nígbà ẹ̀rùn kémi náà gbọ́ ọmọ òjò nígbà ẹ̀rùn èmi ti gbà ọ́ ìgbà òjò ti dé mo fẹ́ kó gba ẹ̀mí náà báyìí. awo wọn ní obìnrin bá já ẹni là á fi sórin ẹ̀wọ̀n já jákòjá kànàkànà sọnù ntẹ̀ ń wí irọ́ yí ẹ̀mí tèmi náà àbí wọ́n wá torí ẹ̀mí ẹlẹ́mìí fẹ̀mí ara tèmi ṣòfò bí kò ṣeé ṣe o òdì àdáni ẹ̀rẹ̀ fẹ́ fi bẹ́ẹ̀gì kò ṣeé ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ kò ṣeé ṣe. fáfú kíni. èyí ẹ̀dì sílẹ̀ tèmi kọ́ ẹrù kì í bóṣù ká ẹlẹ́rù lẹ́rù apá o. ìrẹtẹ̀ lọ́tún ògbè ló ti yọ ìrẹtẹ̀ lọ́tún ògbè ló ti yọ. ògbè ìrẹtẹ̀ yé ni ń jáfa wọn èmi ò ní ṣáyé àìláyé èmi ò ní wáyé àìjóyè o èmi ò ní wáyé àìlówó n ò ní wáyé àìlókìkí èmi ò ní wáyé àìlọ́rọ̀ o èmi ò sì ní wáyé àìbímọ ìfà ńlá la ní ìfà ńlá ni mo fi jáfa wọn ó gbé rẹ̀ tẹ̀ o. onírọ́ ni wọ́n pa Ọ̀rúnmìlà ní èké ni wọ́n ṣe ìgbàlèwé òrèsè o èmi á rí tèmi ṣe èmi á rí tèmi ṣe o lójú olóko ni láfi ń kọ́ ìgbàlèwé òrèsè èmi á rí tèmi ṣe èmi á rí